aláròye máa wí o. pọ́tébù ta sí àṣàbí ìyàwó ẹ̀ ó ní ẹsẹ̀ ò dáa lọ kún fún àdúrà gbajúmọ̀ ọkùnrin olórin tàkasúfè ilẹ̀ wa tí ẹnu kì í sìn lára ẹ̀ habibu kìkíọlá ọmọ lálọmí táwọn èèyàn mọ̀ sí pọ́tébù sásùsẹ̀ ti tún bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ míì fún láìpẹ́ yìí ìyẹn akíyanjú bọ́lárìnwá ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń mókè nídìí iṣẹ́ tíátà tí wọ́n ń pè ní àṣàbí simple níṣẹ́ ni ọkùnrin ìdààmú àdúgbò ọ̀hún tútú obìnrin náà sí hòhò níta gbangba pẹ̀lú bó ṣe sọ fún un pé ẹsẹ̀ kò dáa àti pé nítorí tó ń wá òkìkí ní gbogbo ọ̀nà ló ṣe lóyún ẹlẹ́ẹ̀kejì fóun bóyá lójú oṣù kan lọ tí àṣàbí bí ọmọbìnrin tó jẹ́ ọmọ kejì tó bí fún pọ́tébù nígbà tí ọkùnrin bùkátà ìjọba àpapọ̀ náà sọ pé ìfẹ́ ojú lásán ló ní sóhun jẹ́jẹ́ ni àṣàbí gbé fídíò kan sójú òpó ayélujára pẹ̀lú àwọn èrò ìwúrí tó kọ sí ìsàlẹ̀ rẹ̀ láti fi mú inú ara ẹ̀ dùn ó ní ọmọ alárùbáríkà tí inú ẹ̀ máa ń dùn tó ní àfojúsùn oníwà pẹ̀lẹ́ àti ẹni tó mọ ore ni mí àmọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tọ́mọbìnrin yìí kọ bí bàbá àwọn ọmọ ẹ̀ nínú dípò kó fi ọ̀rọ̀ ìfẹ́ fèsì sí ohun tó kọ tàbí kó tilẹ̀ fi sílẹ̀ àbùkù ni Portable gbé kó nígbà tó gba abẹ́ nǹkan tó kọ lọ láti bú u pé nítorí tó fẹ́ di ìlú mọ̀ọ́ká àpàpàǹdodo ló ṣe tún lóyún ọmọ kejì fóun Portable sọ báyìí pé òun wá òkìkí nítorí bẹ́ẹ̀ ló ṣe bímọ fún ọmọ ológo má máa fi ìfẹ́ ojú lásán ẹ̀ ba ìfẹ́ gidi jẹ́ fún mi ẹsẹ̀ ò dáa ó nílò àdúrà gidigidi ṣùgbọ́n ohun tí àwọn èèyàn ń sọ pé ó dùn Portable tó fi sílé ọmọbìnrin yìí ní àsìkò tó gbé ọ̀rọ̀ náà jáde wọ́n ní olórin náà sọ pé lásìkò tóun wà nínú ìdààmú táwọn èèyàn ń fa òun lọ́tún lọ́sì ṣé irú ohun tó yẹ kó gbé jáde nìyẹn bákan náà ni wọ́n ní inú ń bí òkìkí ọlá sí bí ìyá ọmọ rẹ̀ yìí ṣe lọ sọ fún ìyáálé ẹ̀ ìyẹn Bẹ́wàjí pé ó fẹ́ ṣe nìkáì fóun ó jọ pé àjọsọpọ̀ ọ̀rọ̀ ti wà láàrin àṣàbí àti pọ́tébù pé ó máa wá tọrọ ẹ̀ nílànà mùsùlùmí èyí tí ìyẹn lọ sọ fún ìyáálé pọ́tébù nìyẹn bá gbéjà kó ọmọkùnrin olórin yìí lójú ní gbogbo nǹkan bá kúkú fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ èyí ni pọ́tébù fi gba orí ayélujára lọ tó sì ń sọ pé ó fẹ́ fi ìfẹ́ fẹ́ẹ̀kì ba ojúlówó ìfẹ́ tí òun ní jẹ́ lára ẹ̀sùn míì tí sàásù tún fi kan ìyàwó rẹ̀ yìí ni pé ó lo ọkùnrin kan tó nawọ́ ìfẹ́ sí nínú eré kan tó gbé jáde nígbà tó wà nínú oyún níṣe ni ọkùnrin tí wọ́n ní kókó ipa ọkọ àṣàbí nínú eré náà kúnlẹ̀ tó sì gbé òdòdó fún un pẹ̀lú ìbéèrè ṣé o máa fẹ́ mi tí àwọn olólùfẹ́ máa ń ṣe láyé òde òní Portable ni òun ní àṣàbí sọ pé òun máa kó ipa náà tẹ́lẹ̀ kó tó di pé ó fi ẹlòmíì ṣe kí òun tó ti ìrìn àjò tí òun lọ dé èyí tó tún du ọmọkùnrin olórin náà jù ní bí ìyá ọmọ rẹ̀ yìí kò ṣe dáa lóhùn níṣe nìyẹn kọ sórí ìkànnì rẹ̀ pé kínní ẹ̀ ló ti tún dé sí i àti pé tó bá ti dé sí i bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ló gbé fídíò oríṣiríṣi ibi tó ti ń ki ara rẹ̀ gẹ́gẹ́ bí arẹwà ọmọbìnrin jáde níbi tọ́rọ̀ náà lè dé Portable ti yọ ara ẹ̀ kúrò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ọmọbìnrin yìí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ mọ́ lórí ayélujára ọ̀pọ̀ èèyàn ló ti ń bu ẹnu àtẹ́lu ìwà tí ọmọkùnrin olórin náà hù pẹ̀lú bó ṣe ń bú ìyàwó tó bímọ fún un ní gbangba táwọn míì sì ń sọ pé ohun tójú àṣàbí fúnra ẹ̀ wá lójú ẹ̀ rí yẹn wọ́n ní báwo ni arẹwà obìnrin bíi tiẹ̀ yóò ṣe lajú sílẹ̀ tó jẹ́ pé pọ́tébù lókù tó máa ní òun fẹ́ẹ́ fi ṣe ọkọ káràtí pé pọ́tébù ti máa ń gbé àwọn ìyàwó ẹ̀ síta láti fi wọ́n ṣe ẹlẹ́yà ṣùgbọ́n tó ń pẹ̀lú àṣàbí yìí lékenkà látìgbà tí àṣàbí ti lọ sórí ètò òṣèrébìnrin ilẹ̀ dúdú tẹ́rẹ̀ẹ́nì bíọ́lá adébáyọ̀ tó pè ní talk to be nínú oṣù kínní ọdún yìí ni òun àti ọkùnrin tó máa ń pariwo wàhálà wàhálà wàhálà yìí ti jọ ń fà á tí wọ́n ń fa wàhálà ọ̀hún láàrin ara wọn tíyẹn sì ń bú pé ta ló rán níṣẹ́ àwọn ohun tó lọ sọ nípa òun àti ilé òun lórí ayélujára ẹ̀sìn kékeré kọ́ ló fi ọmọbìnrin náà ṣe nígbà náà ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀gbà tí wọ́n parí ìjà ọ̀hún ohun tí àwọn èèyàn yóò sì tún gbọ́ lẹ́yìn náà ni pé ọmọbìnrin yìí ti lóyún fún Portable èyí tó fi bí ọmọbìnrin kan fún láìpẹ́ yìí kò tí ì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa já sí nítorí Portable kò tí ì dẹ́kun láti máa bú ọmọbìnrin tó bímọ fún un yìí Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.